Ìṣe àwọn àpọ́stélì orí kẹrìndínlógún. Pọ́ọ̀lù dé Dábè àti Lístíríà, onígbàgbọ́ kan tí ń jẹ́ Tímótì wà níbẹ̀. Ìyá rẹ̀ jẹ́ Júù tí ó gba Jésù gbọ́, ṣùgbọ́n Gíríkì ni bàbá rẹ̀. Àwọn arákùnrin ní Lístíríà àti Kóníómù ròyìn Tímótì yìí dáradára. Òun ni ó wu Pọ́ọ̀lù láti mú un lọ sí ìrìn àjò rẹ̀. Nítorí náà, ó mú un ó kọ nílà nítorí àwọn júù tí ó wà ní agbègbè ibẹ̀ nítorí gbogbo wọn ni wọ́n mọ̀ pé gíríkì ni bàbá rẹ̀ bí wọ́n ti ń lọ láti ìlú dé ìlú wọ́n ń sọ fún wọn nípa ìpinnu tí àwọn àpòstélì àti àwọn àgbààgbà ní jerusalem ṣe wọ́n sì ń gbà wọ́n níyànjú pé kí wọ́n pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ni àwọn ìjọ túnbọ̀ lágbára sí nínú ìgbàgbọ́ tí wọ́n sì ń pọ̀ sí níye lójoojúmọ́ wọ́n gba ilẹ̀ firigia àti galatia kọjá ẹ̀mí mímọ́ kò gbà wọ́n láàyè láti lọ wàásù ọ̀rọ̀ olúwa ní asia nígbà tí wọ́n súnmọ́ misia wọ́n gbìyànjú láti lọ sí bitinia ṣùgbọ́n ẹ̀mí jésù kò gbà fún wọn nígbà tí wọ́n ti la misia kọjá wọ́n dé tórausi nígbà tí ó di alẹ́ pọ́ọ̀lù rí ìran kan ó rí ọkùnrin kan ará macedonia tí ó dúró tí ó ń bẹ̀ pé sọdá sí Macedonia níbí kí o wá ràn wá lọ́wọ́. gbàrà tí ó rí ìran náà a wá ọ̀nà láti lọ sí Macedonia a pinnu pé Ọlọ́run ni ó pè wá láti lọ wàásù fún wọn níbẹ̀ nígbà tí a wọ ọkọ̀ láti Túráùsì a lọ tààrà sí Samutiraki ní ọjọ́ kejì a gúnlẹ̀ ní Náúpólì láti ibẹ̀ a lọ sí Fílípì tí í ṣe olú ìlú ilẹ̀ Macedonia àwọn ará Róòmù ni wọ́n tẹ ìlú yìí dó. a bá wà níbẹ̀ fún. ọjọ́ mélòó kan. ní ọjọ́ ìsinmi a jáde lọ sẹ́yìn odi ìlú lẹ́bàá odò níbi tí a rò pé a ó ti rí ibi tí wọ́n máa ń gbàdúrà a bá jókòó a bá àwọn obìnrin tí ó péjọ níbẹ̀ sọ̀rọ̀ obìnrin kan wà níbẹ̀ tí ó ń jẹ́ Lydia ará Tíátírà tí ó ń ta aṣọ àlárè ó jẹ́ ẹnìkan tí ó ń sin ọlọ́run ó fetí sílẹ̀ ọlọ́run sí i lọ́kàn láti gba ohun tí paul ń sọ òun àti àwọn ará ilé rẹ̀ gba ìrìbọmi lẹ́yìn náà ó bẹ̀ wá pé bí a bá gbà pé òun jẹ́ onígbàgbọ́ nítòótọ́ kí a máa bọ̀ ní ilé òun kí a máa bá àwọn gbé ó tẹnu mọ́ títí a fi gbà ní ọjọ́ kan bí a ti ń lọ sí ibi àdúrà a pàdé ọ̀dọ́mọbìnrin kan tí ó ní ẹ̀mí àfọ̀ṣẹ ó ti mú èrè púpọ̀ wá fún àwọn olówó rẹ̀ nípa àfọ̀ṣẹ rẹ̀ ó ń tẹ̀lé Pọ́ọ̀lù àti àwa náà ó ń kígbe pé. àwọn ọkùnrin yìí ni ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo àwọn ni wọ́n ń wàásù ọ̀nà ìgbàlà fún yín. ó ń ṣe báyìí fún ọjọ́ pípọ̀ nígbà tí ara Pọ́ọ̀lù kò gbà á mọ́ ó yí padà ó sọ fún ẹ̀mí náà pé. mo pàṣẹ fún ọ ní orúkọ Jésù jáde kúrò nínú rẹ̀. ni ó bá jáde lẹ́sẹ̀ kan náà nígbà tí àwọn olówó ọ̀dọ́mọbìnrin náà rí i pé ọ̀nà oúnjẹ wọn ti dí wọ́n kì Pọ́ọ̀lù àti Sílà mọ́lẹ̀ wọ́n fà wọ́n lọ sọ́dọ̀ àwọn aláṣẹ ní ọjà wọ́n mú wọn wá síwájú àwọn adájọ́ wọ́n ní. Júù ni àwọn ọkùnrin wọ̀nyí wọ́n sì ń da ìlú wa rú wọ́n ń kọ́ àwọn ènìyàn ní àṣà tí kò tọ́ fún wa láti gbà tàbí láti ṣe nítorí ará Róòmù ni wá. ni àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí lu Pọ́ọ̀lù àti Sílà. Si àwọn adájọ́ fa aṣọ ya mọ́ wọn lára wọ́n pàṣẹ pé kí wọ́n nà wọ́n nígbà tí wọ́n ti nà wọ́n dáradára wọ́n bá sọ wọ́n sẹ́wọ̀n wọ́n pàṣẹ fún ẹni tí ó ń sọ àwọn ẹlẹ́wọ̀n pé kí ó sọ wọn dáradára nígbà tí ó ti gba irú àṣẹ báyìí ó sọ wọ́n sínú àtìmọ́lé ti inú pátápátá ó tún fi àbà kan ẹsẹ̀ wọn mọ́ igi nígbà tí ó di ọ̀gànjọ́ Paulu àti Sílà ń gbàdúrà wọ́n ń kọrin sí Ọlọ́run àwọn ẹlẹ́wọ̀n yòókù ń tẹ́tí sí wọn lójijì ní ilẹ̀ mì tìtì tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé ẹ̀wọ̀n mì lọ́gán gbogbo ilẹ̀kùn sí gbogbo ẹ̀wọ̀n tí a fi dè àwọn ẹlẹ́wọ̀n sì tú nígbà tí ẹni tí ó ń ṣọ́ ilé ẹ̀wọ̀n jí lójú oorun tí ó rí i pé ilẹ̀kùn ilé ẹ̀wọ̀n ti ṣí ó fa idà rẹ̀ yọ ó fẹ́ pa ara ó ṣe bí àwọn ẹlẹ́wọ̀n ti sá lọ ni Pọ́ọ̀lù bá kígbe pè é ó ní. má ṣe ara rẹ léṣe nítorí gbogbo wa wà níhìn-ín. ẹni tí ń ṣọ́ ilé ẹ̀wọ̀n náà bá béèrè iná ó pa kuru wọ inú iyàrá ó ń gbọ̀n láti orí dé ẹsẹ̀ ó wólẹ̀ níwájú Pọ́ọ̀lù àti Sílà ó mú wọn jáde ó ní. ẹ̀yin alàgbà kí ni ó yẹ kí n ṣe kí n lè là wọ́n dá a lóhùn pé gba Jésù Olúwa gbọ́ ìwọ àti ìdílé rẹ yóò sì là wọ́n bá sọ ọ̀rọ̀ Olúwa fún òun àti gbogbo ìdílé rẹ̀ ní òru náà ó mú wọn ó wẹ ọgbẹ́ wọn lójú kan náà òun àti gbogbo ìdílé rẹ̀ sì ṣe ìrìbọmi ó bá mú wọn wọ ilé ó fún wọn ní oúnjẹ inú òun àti gbogbo ìdílé rẹ̀ dùn púpọ̀ nítorí ó ti gba Ọlọ́run gbọ́. Nígbà tí ilẹ̀ mọ́ àwọn adájọ́ rán àwọn ìránṣẹ́ sí ẹni tí ó ń ṣọ́ ilé ẹ̀wọ̀n náà pé kí ó dá àwọn ènìyàn náà sílẹ̀ ẹni tí ó ń ṣọ́ ilé ẹ̀wọ̀n náà bá lọ jíṣẹ́ fún Paul pé. àwọn adájọ́ ti ránṣẹ́ pé kí a dá yín sílẹ̀ ẹ jáde kí ẹ máa lọ ní àlàáfíà. ṣùgbọ́n Paul sọ fún wọn pé wọ́n nà wá ní gbangba láì ká ẹ̀bi mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ọmọ ìbílẹ̀ róòmù ni wá wọ́n sọ wá sẹ́wọ̀n wọ́n wá fẹ́ tì wá jáde níkọ̀kọ̀ rárá o kí àwọn fúnra wọn wá kó wa jáde. àwọn ìránṣẹ́ tí àwọn adájọ́ rán wá lọ ròyìn ọ̀rọ̀ ìwọ̀nyí fún wọn ẹ̀rù bà wọ́n nígbà tí wọ́n gbọ́ pé ọmọ ìbílẹ̀ róòmù ni wọ́n jẹ́ wọ́n bá wá wọ́n bẹ̀ wọ́n wọ́n sì wọ́n jáde wọ́n bá rọ̀ wọ́n pé kí wọ́n kúrò nínú ìlú nígbà tí wọ́n jáde kúrò lẹ́wọ̀n wọ́n lọ sí ilé Lídíà lẹ́yìn tí wọ́n rí àwọn onígbàgbọ́ tí wọ́n sì gbà wọ́n níyànjú wọ́n kúrò níbẹ̀